وكل بدعة الدلالة وكل الدلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته a fi ọpẹ́ fún ọba adéda Allah subhanahu wa ta'ala tó tún kọ ìjókòó wa ní ẹnì kí à ń bẹ ọba tí ó fi ìyọ́nú rẹ̀ tó fi pawápọ̀ kó má fi ìbínú rẹ̀ kó má fi tú wa ká àgbọ́yé tí ó fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kí ó má ṣàfiyé wa kí ó jẹ́ ká lè múlò nígbèsè ayé wa ká jèrè rẹ̀ láyé àti ní gbangbajọ́ gbẹ̀ngà kíámà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam jọ́kà ó ń sọ fún àwọn sàádé wípé báwo ni ẹ ṣe báwo lọ̀rọ̀ yín ó ṣe rí nígbà tí alukur'an àti ìṣesí. àwọn mùsùlùmí láwùjọ tó bá ń yapa táwọn èèyàn ò ní tẹ̀lé ìmọ̀nà Qur'an mọ́ wọ́n á yàn sọ́ọ́bẹ̀ ìlẹ́nu. ó ní ya Rasulullah sallallahu alayhi wa alihi báwo ni ó ṣe fẹ́ jẹ́ bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé à ń kà á fi ń àwọn wa ó ni. ìṣesí wọ́n ṣe wá ipa pẹ̀lú Quran òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sallam wa fọ ọgbà láyà ìpè a mo ṣe bí ọ̀kan nínú àwọn amòye ìlú Madina ní ẹni ṣe bí tíra àwọn Yahuda àti Nasara ní lọ́wọ́ wọn yìí wọ́n ń ka àwọn ọmọ wọn náà ń ka kí ni wọ́n ń ṣe níṣe sí tó tẹ̀ tíra wọn bẹ́ẹ̀. gbogbo ṣe sí wọn ó yapa sí tí ó wà nù tíra wọn ṣàdẹ̀mọ̀ pé òjíṣẹ́ náà sallallahu alaihi wa alihi wa sallam sọ yìí pé la tattabi'anna sunana alladhina qablakum hadra na'ali bin na'ali wa dhira'an bi dhira'a hatta law dakhalu fi hajra al-dubb la dakhaltumuhu máa tẹ̀lé ipasẹ̀ àwọn onítìrà tí wọ́n ṣáájú yín nísinsìnyí débi wípé kódà tí wọ́n bá kó sínú ihò aláǹgbá ẹ̀yin náà ó tẹ̀lé wọn. níbòmí òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam sọ wípé ó ní ẹ máa tẹ̀lé ipasẹ̀ àwọn tí wọ́n ti kọjá yìí débi wípé tá a bá rí nínú wọn èyí tó bá ìyá rẹ̀ ní àṣepọ̀ ní gbangba ẹ̀yin náà ó ṣe bẹ́ẹ̀ wọ́n sọ pé àlà iftaraqat umma qablakum ila ithnatayn wa sab'ina firqatan àwọn àjọ tí wọ́n ṣáájú yín wọ́n pín sí ọ̀nà méjìléní àádọ́rin seventy two sets kúlù àfìnàfù gbogbo wọn ni wọ́n wọ̀nà illa wahida àfi ọ̀kan ṣoṣo èyí tó tẹ̀lé ìmọ̀nà bí ànábì wọn ṣe mú wa walladhi nafsu Muhammad biyadihi inna ummati adi la taftariq ila thalathi wa sab'ina firqatan mo fi ọba tí ẹ̀mí mi Muhammad sallallahu alayhi wa sallam bẹ̀ lọ́wọ́ mo fi búra ó mà tèmi gan ẹ̀yin àwa mùsùlùmí ó ní a pín sí ọ̀nà mẹ́tàléní àádọ́rin seventy three sects kúlù wá fi nà gbogbo wọn ni wọ́n wọ̀ náà illa wahida àfọkànṣoṣo ìgbà tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó ń júwe ọ̀kan yìí ó ní ma ana alayhi wa ashabi àwọn tí wọ́n dúró lójú ọ̀nà bí mo ṣe dúró ń bẹ̀ àtàwọn fàábẹ́ mi. níbi ẹgbàá wa mi. ó ní walladhina hum ala al-athar walladhina hum ala al-athar walladhina hum ala al-athar ọ̀sọ̀ lẹ́mẹ̀ta àtàwọn tí wọ́n tẹ̀lé ojú pọ̀nà wọn bẹ́ẹ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé ojú pọ̀nà wọn bẹ́ẹ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé ojú pọ̀nà wọn bẹ́ẹ̀ lẹ́yìn eléyìí ó dákẹ́ ó ní mi lè jẹ́rìí pé tó wà lẹ́yìn rẹ̀ mọ́ sallallahu alayhi wa alayhi wa sallam ló fi ń jẹ́ wípé gbogbo ìgbà àwọn ẹni rẹ̀ tó kọjá lọ gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú pàápàá jùlọ imaamu daaru tanzil rahimahullah rahmatan wasi'a imaamu malik rahimahullah rahmatan wasi'a ló fi sọ yí wa alaykum salaam wa rahmatullahi gbogbo ntẹ́yìn bá fẹ́ ṣe o kó fi òye bó ṣe bí àwọn àsìkò yẹn ṣe ṣe tí ò bá jọ kó yapa sí kó má ṣe bẹ́ẹ̀ torí wípé wọn ò fi nǹkan kan fún wa lójú ẹ̀nà ẹ̀sìn pé àwọn ò tún wá gbé tuntun kan wá ni wọ́n máa fi sọ wípé èyíkéyìí nínú ìṣesí tó bá bá gbà yìí mu bó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlà ń ṣe fi lé wọn lọ́wọ́ òun ni jamaa aljamaa ma wafaqat alhaq majority ta ah ah majority carries the vote bẹ́ẹ̀ ni but kí ni majority lójú ọ̀nà ẹ̀sìn islam majority ni wípé èyí tó bá tẹ̀ lódodo bí ọlọ́run ọba ṣe fi rán òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tí àwọn sàbí gbà bẹ́ẹ̀ táwọn tí wọ́n tẹ̀lé wọn gbà bẹ́ẹ̀ tí wò lójú bó ṣe rí láwọn tí wọ́n tún tẹ̀lé wọn àti pélé kẹta ntọ́ba ti apá ṣíṣe sí wọn Imam Malik rahimahullah rahmatawasa ó ní mọ̀ wípé ọ̀nà àánú ni má bẹ́ẹ̀ ní bọ́dì ṣe gbogbo tí wọ́n bá fẹ́ fi ṣẹ̀rí fún ọ mọ́tẹ̀lẹ̀ torí wípé kí ni ntí iṣẹ́ sìn nígbà náà kò lè déédéé di ẹ̀sìn nísìn òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe ìkìlọ̀ eléyìí ló fi jẹ́ pé gbogbo wa tí àwọn sàbẹ̀ bá fẹ́ ṣe nǹkan kan wọ́n ó tọpinpin rẹ̀ ta ló ní ẹ̀rí lórí bí òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam bó ṣe ṣe kì í ṣe ẹnìkan sọ abẹ́mi ò dìde láti Makka tàbí Madina ó gbọ́ pé ìṣẹ̀lẹ̀ kan sàbẹ́ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń gbà tí wọ́n fi ṣe Iraq lọ́wọ́ tàbí ni ní sham sham ní bíi syria maeria palestine maeria israel nísìn àti jordan yóò gorí ràkúnmí rẹ̀ ọyá ìrìn àjò yá yóò gbà òun lọ tọ́ba débẹ̀ òun ò wá tọrọ kankan o kò sí nǹkan kan tó bá òun wá òun gbọ́ pé nígbà tí òjíṣẹ́ náà sàlám sọ̀rọ̀ báyìí ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni a wà báyìí níbi báyìí àwọn báyìí wà ń bẹ̀ ló ti sọ bá kú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ẹni báyìí ṣe nǹkan báyìí tàbí ẹni báyìí béèrè ọ̀rọ̀ báyìí lọ́wọ́ rẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ báyìí sọ báyìí sọ báyìí masala Uqba bùnà àrùfà òun ọwọ́ àmàkà òun àtẹ̀yàn fẹ́ra wọn ẹnìkan fẹ́ra ẹnìkan fẹ́ra àwọn méjì fẹ́ra wọn lọ́kùnrin àti obìnrin wọ́n mu yẹn kan náà ọ̀rọ̀ yẹn rú wọn lójú wọn ọmọ bá ṣe fẹ́ ṣe bí Uqba bin Haritha ṣe gbà wá ẹni tí ń dẹ̀ gbéra láti Maka ó Madina tá à ń ń sọ̀rọ̀ Maka àti Madina àwọn èèyàn máa ń rò pé bóyá ìrìn àjò Ìbàdàn sẹ́kọ̀ọ́ ni là mọ́tò tó tó dángájí pẹ̀lú ojú títì yẹn dẹ̀wẹ̀ bí ìgbà wọn sìmẹ́ǹtì ẹni àwọn àlejò là ń fi rìn tó bá sáré dáadáa six hours mọ́tò nù o tó bá jẹ́ pẹ̀lú màkúmí gbà mélòó bóun ni ó ṣe rí ọgbà Madina lọ ó ní lágbájá àtẹ̀mí àjọ múyàn kan náà ni àdẹ̀tí fẹ́ra àmọ́ àṣẹmọ́ni àwọn òjíṣẹ́ náà ẹ̀ lè fẹ́ra wọ́n lè pín alẹ́ sẹ́kẹsẹ̀ olúkálukú gba tiẹ̀ lọ wọ́n fẹ́ ọkọ mi torí pé wọn ò lè fẹ́ra bí gbèsè ayé wọn ṣe rí nù bí gbèsè ayé wọn ṣe rí làkọọ́lẹ̀ ṣe wá lórí rẹ̀ àwọn àkọọ́lẹ̀ yẹn ó dá lérí àwọn mọ́jẹ̀mú kan tó yẹ pé a máa sọ yẹn létà bí gbèsè wọn ṣe rí nù bí wọ́n ṣe máa ń gbìyànjú nù láti lọ wá ìmọ̀ ìmọ̀ wo ìmọ̀ tí ó kó yàn yọ nínú ìyà ọlọ́run ọba ń jọ gbẹ̀ndẹ̀ alikiam ilmu nafi ìmọ̀ tí ó ṣìyàn láǹfààní ìmọ̀ tí ò ní jẹ́ kí ọ̀rọ̀ yìí ó dojúrú ní gbangba jọ gbẹ̀ndẹ̀ alikiam kíkẹ́ ẹnìkan òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sábẹ́ sallam yìí pé yóò ṣẹ́kù an yattaki'a al-muttaki'u ala arikatihi wa بيننا وبينكم كتاب الله ما وجدنا فيه من حلال حللناه وما وجدنا فيه من حرام حرمناه ألا أوتيت القرآن ومثله معه إنما حرم الرسول مثل ما حرم الله أو أكثر أو كما قال رسول الله صلى الله عليه وآله وسلم أني أكو ديدناو á ṣẹlẹ̀ á ṣẹlẹ̀ láìpẹ́ ẹnìkan ó jókòó yọ rọ̀gbọ́ ọlá lórí àga rẹ̀ yọ wàá máa dún kótókótó kótókótó ni wọ́n máa dún pé n ti ń bẹ láàrin wa àtẹ̀yìn kùránì nìkan ni o àní tẹ̀lé nǹkan kan mọ́ kùránì nìkan ni n tá a bá bá nu kùránì ní halal òun náà là ṣe ní halal n tó bá ṣe ní haram òun náà ni a ṣe ní haram kí ló yí sẹ́nà sàrà sàrà wọn aṣọ lẹ́yìn ilé ó fún wa ní kábàrù tí ó ṣẹlẹ̀ ṣé kò ti máa ṣẹlẹ̀ àwọn kan sọ yìí pé alukurani ṣangileti àwọn kan sọ yìí pé hadith ngan ní dá wàhálà alẹ ẹ má jà ẹ hadith subhanallah tó ń túmọ̀ sí ni pé la ilaha illallah nìkan ni ẹjẹ́ á máa sọ ẹjẹ́ ayọ̀ muhammad ànú bẹ́ẹ̀ tó sí nu kùlásà yàní ákìrùn mọ́tò fọ̀rọ̀ wọn la ilaha illallah nìkan ni kí a dúró lé lórí ẹ má jẹ́ àáfi muhammad rasulillah ikú nítorí túmọ̀ sínú bọ̀dù wọn torí pé ọ̀rọ̀ akúrí ni akúrí èdè ẹ̀ láàrọ̀ òjìnlẹ̀ wọn ò mọ ìtumọ̀ táwọn sọ kí ló yí ṣẹlẹ̀ sọ àṣìlám sọ ó ní ìwò títún qur'an wọn fún mi láàlú qur'an yìí o wà mísìlì hù máa hù àti nǹkan bíi nǹkan bí rẹ̀ pẹ̀lú rẹ̀ ń lòjíṣẹ́ ńlá ń fi máa tú Qur'an mathalan Allah subhanahu wa ta'ala ó ní ká kírun nínú al-Qur'an kò síbi tá a ti rí ibi àsìkò oorun nínú al-Qur'an ó ní ká yọ zaka àwọn òǹdíwọ̀n rẹ̀ kò síbi tá a ti rí inú gbàtí Allah subhanahu wa ta'ala tó fẹ́ fi àsìkò oorun tó fẹ́ fi lọ́lẹ̀ kí ló ṣe yìí ọ̀rọ̀ Jibril alayhi salam ọ̀rọ̀ sójíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wípé kọ́ra bí <clears throat> shafaq zawal bóun ṣe yẹ kúrò látàrí ọwọ́ abójíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ó ní kó dìde kọjá káwọn òkè mu ó ń ṣáájú òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam tẹ̀lé àwọn sàbí ń tẹ̀lé òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam nígbà tí ìbòjì tó tó òǹdíwọ̀n òòró lọ́ẹ̀mejì mithlay ẹ òòró èèyàn lẹ́ẹ̀mejì ọ̀dọ́bù rẹ̀ ọ̀wá ó lè di òjíṣẹ́ lásìlàsìlà ó ní asiri ti tó asiri ni nígbà tí oòrùn wọ̀ gbàrà báyìí ó tún wá sọ fún òjíṣẹ́ lásìlàsìlà ó ní bẹ́ẹ̀ ni èyí sá bẹ́ẹ̀ làṣùbà ọ wá sọ fójíṣẹ́ lásìlá àṣàlá ó tún wáyọ kejì ó tún kí lásìkò tó tún tẹ̀síwájú ju èèyàn lọ gbàtó kí báyẹn tán ó ní tí ń bẹ láàrin àsìkò méjèèjì ó ní àsìkò oorun fún ìwọ àtàwọn ọmọlẹ́yìn rẹ títí tí yóò gbẹdẹ alikiam ṣé a rí yẹn nù Quran kò possible a rí yẹn nù Quran torí àlàyé ọ̀rọ̀ máa ń pọ̀ ju ọ̀rọ̀ gan lọ hadith sunna òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní àlàyé alukur'an gangan fúnra ara rẹ̀ téèyàn bá ti ní kò òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú rẹ̀ ọgbọ́n orí rẹ̀ ni ó fi tó alukur'an ọgbọ́n tó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àbùkù àti àìgúnrégé ọgbọ́n orí tó jẹ́ pé ó kún fún àwọn virus tó yẹ pé oríṣiríṣi láwọn àmàrí iná là ń fi ń ráwọn oríṣiríṣi nísìn wọn ti sọ pé àwọn fẹ́ ṣàdúrà ọ̀gọ́n àwọn tó ń sọ wípé ah ẹja gbàgbé ti Quran Quran wo ni wọ́n ń tẹ̀lé Quran ti ń tẹ̀sí Yorùbá wọ́n wà nínú Haúsá náà Quran Haúsá làwọn náà ń tẹ̀lé kì í ṣe pé wọ́n gbọ́ nǹkan kan yé lárúbáwá àwọn gan yanjú àwọn tí wọ́n gbọ́ lárúbáwá nù wọn gan tí wọ́n jẹ́ pìlẹ̀ wọn tí wọ́n jẹ́ lárúbáwá Quran wọ́n ti ṣe kí ni wọ́n ti gbé jùlọ lòjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọn sọ yìí pé innama harrama rasul ntí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó ṣe léèwọ̀ mithlu ma harrama Allah bí ntí dèédé ntọ́lọ́wọ́n ọba ṣe léèwọ̀ ni aw akthar tàbí kí tiẹ̀ tiẹ̀ pọ̀jù tòjí ti Kùránì lọ torí pé àlàyé àwọn ibi tiẹ̀ gbọ́yé dé yóò fún un wá jù bẹ́ẹ̀ lọ wípé ó tún wá báyìí ó tún wá báyìí àlàyé tún wá báyìí àlàyé tún wá báyìí o ló fi pàtàkì èèyàn gbọ́dọ̀ gbọ́ súnà yìí láti fi ṣe kíni láti fi tú alukoran koran yóò ṣe é lò láì jẹ́ pé pẹ̀lú súnà kíni ìtumọ̀ rẹ̀ ni wípé bó o lẹni tí wọ́n fi rán bó o ló ṣe ṣàlàyé rẹ̀ tọ́lọ́ Allah subhanahu wa ta'ala n tó sọ nípa ara ẹ̀ ni wípé litubayyina linnas ma nuzila ilayhi aṣọ kùránì kalẹ̀ fún ẹ litubayyina linnas kó o fi máa ṣe àlàyé ntí ọlọ́wọ́n bá sọ kalẹ̀ fẹ́ dà fún wọn àlàyé kùránì yẹn ó ní sọ́nà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam nígbòmí allah subhanahu wa ta'ala ó ní laqad manna allahu alal إذ بعث فيهم رسولا من من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة Ọlọ́run bá ti parí ìkẹrẹ̀ lérí àwọn olùgbàgbọ́ òdodo látara kíni látara ríran tó rán ìránṣẹ́ sí wọn yẹtùrú àárín àyàtì yóò máa ó ń ka àwọn àmì Ọlọ́run ọba lóríṣiríṣi ó ń kà fún wọn. masalan òun ti yọ kí n láà ṣe àmì ọlọ́run ọba ni ìmọ̀ ọjọ́ àmì ọlọ́run ọba ni òru ilẹ̀ ṣú àmì ọlọ́run ọba àmì ọlọ́run ọba ni kò sí ní tẹ́ni kankan lè ṣe sí àfi kí ni ká àjọsìn ara wa sí gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn àmì ọlọ́run ọba pọ̀ lọ́ba bó o láà ṣe ṣe tí wọ́n bá dé lọ́fọ̀ àwọn àdìkà ní gbogbo àsìkò. ẹni ikpe jẹ́ wípé kò sí ní tẹ́lẹ̀ lójijì ó bẹ̀rẹ̀ sí jẹ̀rora ọlọ́ndé mi kì í ṣe ìṣesí mùsùlùmí kọ́ a máa wò pé ah níbo ló ń ti kó léyìí níbo ni bá ti kó ó aburú kan ò ní ṣẹlẹ̀ sí wa ma kataba àfi kọ fún wa ala Allah. falyatawakkalil mu'minun nítorí náà ọlọ́run ọba ọba adẹ́dá nìkan ni olùgbàgbọ́ òdodo máa gbára lé à ó ti ṣẹlẹ̀ ó ti ń jẹ ìrora kí ni tí ọkọ̀ yẹ kóró lọ́kàn ọlọ́run tó ti gbé rẹ̀ dé kí ni kọ́ wá ṣe òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam oníkọ́gbọ́ ọlẹ́ kọ́gbọ́ ọlẹ́ bẹ́ẹ̀ kí ni kọ́ wá sọ ó ní kò ṣe bismillah bismillah bismillah lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mẹ́ta. a'udhu billahi wa bi qudratihi min sharri ma ajidu wa huwa haadir. oníkọ́sọ̀ yín lẹ́ẹ̀mejì ọlọkọlọ nígbà tó o fẹ́ sí o ti ṣe ní tí wọ́n fẹ́ kó o ṣe ọgbàládá lórí ẹ̀ tí ọba wa lọ lópin ìgbà tí ò ti lọ ọmọ gbàládá lọ ni ẹsẹ̀ rẹ ọmọ adínkù sí i torí pé kíni o ti ṣe tí wọ́n fẹ́ kó o ṣe lórí rẹ̀ ọ fọ̀rọ̀ sí ibi tó yẹ kó o fi sí kìí ṣe pé kọ́ ọ́n wọ́n pé a ibo mo ti kò yìí kódà kí mùsùlùmí ó tó sọ wípé bóyá òun ó lo oògùn analgesic tí ó mú kankan kú kí ni kọ́ kọ́kọ́ ṣe analgesic tó lòun ganan kìí ṣe èèwọ̀ o torí kí ló sọ ó ní tadawu ya ummata Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yin ọmọlẹ́yìn Muhammad sallallahu alaihi wa sallam ẹ wo oògùn o oògùn anything tí n bá ń ṣe yín ẹ wá oògùn lórí ẹ but oògùn tẹ́ ẹ wá ẹ má jẹ́ kó jẹ́ ní tí ó jẹ́ èèwọ̀ torí pé kí ni ìwòsàn àwọn ọmọlẹ́yìn mi ọlọ́run ò fi sínú tó ṣe léèwọ̀ kò túmọ̀ sí pé nǹkan ẹ̀ bóyá kò ní ṣiṣẹ́ ó lè ṣiṣẹ́ àtẹ̀ jí láàárọ̀ tẹ̀ bá mú tọ̀ gbogbo ohun tí ń ṣe yín ní ọ̀lọ́ ó possible torí kí ló jíṣẹ́ ńlá sọ̀lá àlọ́sọ́lá ń sọ ó ní wòsàn ó ní bẹ́ẹ̀ nù nǹkan mẹ́ta ó ní ṣẹ́fútẹ́tì mahajab kẹ́kẹ́ ìjàmà èyí ni tá à ń pè ní ìgò kádégò a ti sọ yìí pé a máa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí rẹ̀ òjíṣẹ́ ńlá sọ̀lá àlọ́sọ́lá ń sọ yìí pé màmá rẹ̀ tù من الملائكة ليلة أسري بي إلا كلهم يقولون لي يا محمد عليك بالحجامة mi kọjá lágbo kan nínú agbo àwọn màláìka ní òru tí ọlọ́run ọba pè mí pé kí n wá àyàfi kí gbogbo wọn máa sọ fún mi pé ìrẹ Muhammad ó dọwọ́ rẹ o hijama má fi ṣeré ìwòsàn ni má ṣe hijama kì í ṣe yìí nìkan wọ́n ní wọ́n sọ fún wípé ya Muhammad mur ummataka bil hijama sọ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ wípé tí wọ́n bá fẹ́ wá wòsàn o kí wọ́n wá síbi hijama ní òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam fi sọ wípé alhijama fi riq amthalu yazidu fil aql kama qala rasulullah sallallahu alaihi wasallam ní ká ṣe hijama nídàájí ńgbà tá a ti jẹ kankan ó ní ó mú òun ló mú jù ìmọ̀ ẹ̀jẹ̀ kọ́kọ́ ọpọlọ kó kún rẹ́rẹ́ sí i ó ní wahtajimu ala barakatillah yawm al-khamis tẹ́ẹ̀bà ṣe jàmà ẹ̀ṣọ́ ọjọ́ al-khamis kò fi mọ báwọn nìkan ó ní ẹ tún lè ṣe ìjàmà níjọ́ ithnain àtijọ́ thulatha ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta nínú ọ̀kan nínú àwọn ọjọ́ yìí ó níjọ́ yẹn ní ìwòsàn ló dé bá ànábì Ayub sallallahu alaihi nabiyina wa alayhi ó o ẹ ṣọ́ra ẹ má ṣe jáàmà níjọ́ arbia ọjọ́ alárùbá ẹ má ṣe jáàmà níjọ́ alárùbá ó ní àdánwò àrùn tó bá ànábì Ayub sallallahu alaihi nabiyina wa alayhi níjọ́ tó ṣẹlẹ̀ ó ní ẹ sì má ṣe jáàmà níjọ́ juma ẹ má ṣe níjọ́ sabt ẹ dẹ̀ má ṣe níjọ́ ahad ó dijọ́ mélòó mẹ́rin ìjọ́ mẹ́ta lẹ́ẹ̀lẹ̀ ṣe ó ní àwọn ọjọ́ oṣù tẹ́ ẹ bá wá fẹ́ ṣe níjọ́ oṣù ó ní ẹ̀ṣọ́ àwọn ọjọ́ kan ó ní seventeen nineteen àti twenty one àwọn ọjọ́ yùn ìjàmà ọjọ́ yùn máa ń mú un sallallahu alayhi wa sallam so ìjàmà kèé ṣe ìṣesí haúsá tọ́gọ̀ ọ̀rọ̀ máa mú akpé àwọn haúsá ni wọ́n máa ń dégò láà wọ́n gbà lẹ́sìn ni torí wípé ẹ̀sìn ẹ̀sìn Islam ó ti dé ọ̀dọ̀ wọn ṣáájú wọ́n dẹ̀ mú ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan tó jẹ́ culture àti ṣe sí Islam yìí àìmọ̀kan ti wá wọ ọbẹ̀ náà létà wọ́n lè máa ṣe bí ò ṣe yẹ tọ́ba ti dà báwọn bá a ṣe tún ṣe ọwọ́ àlẹ́ bó o la ṣe tún padà sí ìpìlẹ̀ ìpìlẹ̀ kí ni àsọ̀lẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní wàṣírọ́mọtẹ́lẹ̀ asad ká mú oyin inú fẹ́ rí bákan o àfẹ́ mọ bí kùn ṣe ń ṣe mọ́ oyin là ẹbí pẹ́ nìkan ó nínú inú ń dáhùn láàmú òjíṣẹ́ náà sàásàrà ni kò mọ oyin. ó mọyún ó ní ó tún pọ̀ sí ó ní inú rẹ̀ ní ń purọ́ ọlọ́run ọba ò purọ́ tún mú sí gbó mú sí ọlọ́run ọba fi fòwò sọ fún yóò gbogbo òdà títí bẹ́ẹ̀ torí nínú àwọn nǹkan tí máa fa sábà bí ìwòsàn ó ní kéèyàn ò bì tàbí kéèyàn ọ kéèyàn ọ yà dànù ìmọ̀ kọ́ ọ bì tàbí ọ ní hijama ó ní ìwòsàn ó tún wà àná culturalization iná ni tí nǹkan bá ti gbóná rẹ́kẹ́rẹ́ wọ́n fi má nǹkan wọ́n ní ṣùgbọ́n ọlọ́run ọba ò fi wòsàn àwọn ọmọlẹ́yìn mi sí èèyàn bọ́sẹ̀ mọ̀ kó níwòsàn wà ń bẹ̀ tó ń túmọ̀ sí pé ìtọ̀ mímọ́ láàárọ̀ ìwòsàn lè wà ń bẹ̀ kò sí àjíyàn ṣùgbọ́n kì í ṣe ọ̀nà tí mùsùlùmí gbà wá wòsàn ni wọ́n lè sọ pé ah stout tó bá bu méèkì sí i bó bá gbé mu yóò ṣe iṣẹ́ kan nǹkan kan á jiyàn ṣùgbọ́n kìí ṣọ̀nà wa àwọn èèyàn mú àwọn ẹ̀rí wá wípé àǹfààní tí ń bẹ nínú lewat kọkùnrin ó súnmọ́kùnrin wọ́n bẹ wọ́n kára kẹrẹkẹ mọ́ á ó lè wà ń bẹ̀ àwọn ò ṣe cost benefit analysis evil batil káwọn ẹ̀jẹ̀ á ṣe cost benefit analysis àǹfààní tí ń bẹ nínú orí ibu ẹ̀jẹ̀ àkàwò sọ fẹ́ sórí ibu orí ibú yẹn náà láǹfààní kan tó lè mú àfẹ́ lá Allah subhanahu wa ta'ala ti sọ pé àwọn ò gbọdọ̀ débẹ̀ torí tí ọlọ́run ọba bá ti mú òfin wá lórí nǹkan ìbtìlá àti dénú àdánwò ti dé bá mùsùlùmí ìmá kó tẹ̀lé bọ́lọ́run ọba bá ṣe fẹ́ tọ́ba rẹ̀ ní má ṣe o ìmá kó yàgò fún kọ́lọ́run kó o fi rójú àánú rẹ̀ tàbí kó o kẹ́lù kó o ṣorí bú ara wa kọ̀ọ̀kan kò sórí ibú tí ìbá ṣe mùsùlùmí ń hmm, wàhálà tí wọn nu ṣùgbọ́n wọn tó o ti gbọ́ lọ́hùn ọba gbọ́ ntọ́ bá ti sọ yìí pé ṣe báyìí o ti mọ̀ pé o ní choice ló ṣe má ṣe báyìí o gbọ́dọ̀ ṣe o gbọ́dọ̀ dédìí rẹ̀ ló fi jẹ́ pé gbogbo nǹkan wọ̀nyí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ti ṣe àlàyé gbogbo ẹ̀ àlàyé yìí òun láàfin rí múlò tá a bá ti ní ayé ẹ dànù ntí ó yẹ kí kùránì ó ṣe lóògùn kò ní ṣe masalan èèyàn lọ sí mustashfa hospital ó ní nǹkan báyìí ló ń ṣe wọ́n wá kó àwọn oògùn fún un kọ prescription rẹ̀ síbẹ̀ báyìí ló ṣe ṣe dàgbà pé kò tí ì rògùn kò ì rògùn prescriptions yẹn wípé ó lo eléyìí nígbà báyìí láàárọ̀ eléyìí lọ́sàn eléyìí la ìgbàyún ní oògùn ọ̀sẹ̀ tó lọ́sẹ̀ tó rògùn tòótọ́ bá ní kó wọn fọgbọ́n orí òun lò ó ṣe bí kò jù bíntín báyìí náà lọ àwọn oògùn tí ó lè gbéyàn lọ sí kíámà kèé jù báwọn náà lọ tọ́ ìgbé tó bá ti kọjá rẹ̀ <laughs> èmi ní ká béèrè lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ secondary school wọ́n mọ kọjọ́ ti sìn gbogbo gbà wọ́n gbé wa lọ hospital pé ká lọ ṣe check up àtọ́jú àtara àti gbogbo ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ni ó sanwó gbogbo ẹ̀ wọ́n gbé wa lọ hospital wọ́n ní àwọn observe wípé mo need láti àwọn check ojú no problem wọ́n á fún aláwọn tablet tá a máa lò ẹni tí ó bá lò tablet yẹn tán tí wọ́n bá wá check yẹn padà tí wọ́n bá rí i pé tablet yẹn mú kò ní ní di glasses mọ́ ṣùgbọ́n tó bá yẹ pé tablet yẹn ò tí ì ṣe tí wọ́n fẹ́ ńgbà wọ́n bá ṣe test yẹn tán yóò ní ìdí kí wọ́n fún ní glasses ọ̀rọ̀ eh, seventy là ń sọ seventy gẹ́gẹ́ now wọ́n wá ní oògùn kan tí màá lò márùn láàárọ̀ márùn lọ́sàn márùn lálẹ́ talẹ́ yẹn mo wá ṣe mistake mi rí lò ó wá di àárọ̀ ọjọ́ kejì mẹ́fà ni màá lò mo wá pa márùn àti mẹ́fà yẹn mo wá pa méjèèjì pa sọ̀hánàlá àdáwò tọ́lá ń sì fi kàmígbà yẹn ni pé mi ilé mi oògùn màá jẹ́ kúnná ni nígbà mo bá jẹ́ kúnná tán màá mi ọ̀rọ̀ àbòmí sí i gbàtí mo ti ń jẹ kíná lórí mi ti ń dìde bí mo ṣe mú mi sí báyìí ẹ̀yìn ni mo fi lélẹ̀ mi jí àfi after isha mo ti gbé overdose jẹ èmi kàn wo ni pé sí kò ju kínkìnkín báyìí náà lọ tọmọdé nígbà yẹn kò ju ebi ojú kínkìnkín báyìí náà lọ kínkìnkín gbàtí mo wá lọ rìpọ́tù ní subhanallah ó tiẹ̀ yé adúpẹ́ fún ẹ ah! ọba padà wá sọ́sìpítù ni bí ọba bọ́ bá nídìí pé ká change drug yẹn á change drug yẹn tàbí ká sọ pé kó o tún bẹ̀rẹ̀ bó ṣe máa lò kèsì pé kọ́ wa patalẹ́ pọ̀ mọ́ tààrọ̀ kọ́ wa da gbogbo ẹ̀jẹ̀ kò sí ẹnìkan tí ó yapa sí súnà tẹ́ ẹ̀ ní rí wọ́nran wọ́nran lọ́dọ̀ lára nígbèsè ayé rẹ̀ eléyìí o súnà bọ́lọ́wọ́n ọba ṣe fi rójì ṣẹ́nà sàásìlám ó yapa sí ẹ̀rí wọ́nran wọ́nran nígbèsè ayé rẹ̀ n tó kó àwọn sàábé yọ kí wọ́n tó kójíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó tó dé wọn ò sí níbi kankan kò sí ìwà oríṣiríṣi tí ò wúlò tí ò pé lọ́wọ́ wọn bó ṣe pé lọ́wọ́ tàwa náà nísìn but nínú àánú ọlọ́run ọba àti ọlá rẹ̀ allah subhanahu wa ta'ala ọ̀run òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam sí wọn pẹ̀lú kíni pẹ̀lú alukur'an bí wọ́n ṣe wá lo alukur'an yẹn tí ó fi gúnrégé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà ń ṣàlàyé lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ àlàyé yẹn bá a ṣe lò ó tí ó fi ṣiṣẹ́ tí wọ́n fẹ́ kó ṣe lára wa ó ní súnà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó pé tá a bá ti yẹra fún tá a bá ti lò bẹ́ẹ̀ ọ̀rọ̀ dà ní ìgbà tá a rí nǹkan lò ní kò sí ẹ̀fọ́gbọ́n orí lò àfi ká tẹ̀lé pẹ̀lú prescription bọ́lá wọn bá ti fi wọ́n ńlá Muhammad sallallahu alayhi wa sallam ló fi jẹ́ yí pé ìnáyà ìgbìyànjú tó nípọn ó wà lóríṣi tó pọ̀ gan síwájú fún wa lórí wípé bó o lò jíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ṣe lò gbà rẹ́kọ̀dù sunna bó jíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ṣe lò Quran bó ṣe tú u tó fi ṣiṣẹ́ ribiribi láàrin àwọn èèyàn síwájú yìí tí wọ́n fi dàbí màláìkà láàrin àwọn èèyàn rẹ́kọ̀dù yẹn ò ní hadith hadith hadith tá a bá gbọ́ hadith tí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní tó túmọ̀ sí ni wípé ìròyìn nípa gáàtù rẹ̀ ìròrí ìsọ̀rọ̀sí ìṣesí ìmúrasí ìrìn àjò rẹ̀ gbogbo bó ṣe lògbé sí ayé tí ó fi tú alukur'ani kiri ẹ̀dá kan ò ní rẹ́kọ̀dù níta da ojú kọ wípé gbogbo bó bá ṣe lògbà bí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam torí pé kíni tí a bá ní rẹ́kọ̀dù kur'ani ò ní ṣe lò débi wípé ìgbà tí ó jáde láyé irun rẹ̀ mélòó nínú àgbọn rẹ̀ mélòó ló funfun wọ́n kà nínú kọ̀rọ̀ kọ̀rọ̀ yàrá rẹ̀ bí ń ṣe ń ṣe kò sí ètò bò ń bẹ̀ Umar radiyallahu anhu ó lè mi àti alábàágbé mi kan àjọ fi ṣe májẹ̀mú àdéhùn ní láàrin ara wa ìwọ lọ sọ́dọ̀ rẹ̀ lénìí látàárọ̀ sílẹ̀ gbogbo owó bá ṣe ṣe kọ́ ọ wá fún mi nírò tó bá dọ̀lẹ́ mi náà tún gbọ́wọ́ àwọn kan wá dúró wọ́n tẹ̀ pa sí lọ́dọ̀ ni wọn ò tẹ̀ kò sí kò sí wọn ò níṣẹ́ kankan gbogbo ògbà ntáwọn ntáwọn máa ṣe nù bóòlù bọ́ bá sún kẹ́rẹ́ wọ́n bá sún bọ́ bá ní kẹ́rẹ́ wọ́n bá ní bóòlù ṣe ṣe gbogbo ògbésí ayé rẹ̀ wọ́n máa Allah subhanahu wa ta'ala ó máa máa gbé wọn kalẹ̀ fún wa ni láti fi kíni láti ṣọ́ ẹ̀sìn ìní òjẹ́sìn ọ̀daràn. gbogbo ọ̀dàrú tó bá ẹ̀sìn tó kọjá lọ àwọn ẹ̀sìn yòókù lọ́lọ́run ọba fi ṣe ààbò fún ẹ̀sìn Islam kí ni sunna àti rẹ́kọ̀dù ẹ̀ ìgbà tí Abu Huraira radiyallahu tí ń bá ń sọ fún bíi Umar radiyallahu Anu ńgbà tẹ́yìn ń bẹ lẹ́yìn ọjà èmi ń bẹ ń wájú rẹ̀ tí mo èmi tẹ̀pa síwájú rẹ̀ mò ń wá ìmọ̀ bó o ló ṣiṣẹ́ tó fi jẹ́ yí pé ó kó ó ní àwọn àgbọ́yé lọ́wọ́ ìmọ̀ lọ́wọ́ tí ò sí láàrin àwọn sábẹ́ mi nínú àwọn nǹkan tó lọ́wọ́ bá tún fi kẹ́ torí tí ń gbà yìí ó ti ó ti pọ̀ ju ntọ́pọ̀lọ́ lè gbé lọ Allah subhanahu wa ta'ala ó fi òjíṣẹ́ náà sílá ránṣẹ́ kí n bolo àránṣẹ́ ohun tiwa òjíṣẹ́ ńlá ní kọ́ yanu ọ̀yanu ó síntọ́ sí lẹ́nu àṣetánì ti mú kéèyàn gbàgbé kọ́ yàgò fún ọ gbogbo ntọ́ bá ti gbà báyìí yóò máa wọlé ni mẹ́mórì yẹn àfi bí abẹ́fẹ́lẹ́ ọlọ́nìkan yájú ni kí ni gbogbo eléyìí dúró dálé lórí ìnáyà ni ìgbìyànjú ni láti ṣọ́ súnà òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam torí tí súnà ọba sí ní ṣíṣọ́ alukurani alukurani ò ní ṣe tú talukurani ọba dẹ̀ ṣe é tú islam ò islam ò níbi tó sínú ntọ́ bá àwọn ẹni àkọ́kọ́ tọ́jẹ́ yìí pé wọ́n ti ti wọn bọ̀ olúkálukú ń ṣe bó ṣe wù yọ padà bá mùsùlùmí náà ni ló fi jẹ́ yìí pé gbogbo òwò àti àwọn ẹni sọ pé ah súnà súnà súnà ẹ gbàgbé wọ̀nyún ọ̀rọ̀ orí ibu ni ọ̀rọ̀ orí ibu ni tó jẹ́ yí pé ẹni tí ń sọ àfi kó túbá torí kò sí bá a ṣe fẹ́ tú alukur'an bí ìbá ṣe pẹ̀lú sunna àkọọ́lẹ̀ sunna òní hadith gbólóhùn wípé kí àwọn máa sọ pé ẹfọ́ bí ayé hadith ba'da yu'minun hadith tèyún àsọ kíni tọ́lọ́wọ́n bá tún sọ̀kalẹ̀ lẹ́yìn eléyìí tẹ́ ẹ tún fẹ́ gbàgbọ́ ló ń túmọ̀ sí. Si kì í ṣe hadithi tí a gbà látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam bó o ní gbìyànjú yìí ṣe bẹ̀rẹ̀ bó o làkọọ́lẹ̀ ṣe ṣẹlẹ̀ májẹ̀mú wo ni wọ́n gbé kalẹ̀ fún májẹ̀mú tó jẹ́ pé gbogbo ìgbà tí mùsùlùmí bá ń ti ń lò ọ̀rọ̀ rẹ̀ ó máa yàtọ̀ àkọọ́lẹ̀ ni bó o làkọọ́lẹ̀ yìí ṣe ṣẹlẹ̀ tó jẹ́ pé kò sí fún gbogbo ẹ̀sìn míì kò dẹ̀ sí gbogbo research téèyàn fẹ́ ṣe téèyàn ò bá tẹ̀lé ojú pọ̀nà rẹ̀ kò ní dángájí inshallah alikiri eléyìí ò ní àwọn kan pè ní mustalah alhadith àwọn ilmu alhadith àwọn ilmu alhathar èyí ò ní pé àṣàyàn ìmọ̀ ọ̀rọ̀ ìṣesí ìsọ̀rọ̀sí àti ìwà àti gbogbo ń ìgbésí ayé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam dálé lórí tí a fi tú an, tó dálé lórí nu bó la ṣe gbà kí làwọn májẹ̀mú bó ni àwọn ọ̀rọ̀ tá a bá gbà bó la ṣe tò gbogbo eléyìí lọ́lọ́run ọba ti gbé àwọn èèyàn dìde nínú umma yìí kò sí nínú umma tó kọjá lọ láti fi ṣe kíni láti fi ṣọ́ personality iṣẹ́ ńlá Muhammadu sallallahu alaihi wa sallam torí wípé kíni personality rẹ̀ òun ló tú alukur'ani kiri gba wọn béèrè lọ́wọ́ Aisha rẹdíàlá ana ìyàwó jíṣẹ́ náà sallallahu alayhi wa sallam wípé bóò ni ìwà òjíṣẹ́ ńlá ṣe rí ó ní alukur'ani ni ẹ kà dáadáa alukur'ani ti ń rìn ni èyí ò wípé ìṣesí rẹ̀ ló tú alukur'an ló sọ fún wa bá a ṣe lo alukur'an bá a ṣe ní ṣìlò bá a ṣe tú alukur'an bá a tá a ní ṣìtú ìgbìyànjú wo ló kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí rẹ̀ bó o náà ṣètò bó o ló ṣe rí tó fi dèní tó fi jẹ́ wípé títí dèní àwọn kan wà tó jẹ́ pé tí wọ́n ń ṣọ́ nìyẹn ṣọlá kiri a máa tẹ̀síwájú lórí rẹ̀ torí abala ni tá a gbọ́dọ̀ yanjú tọ́ ọ bá ti gbọ́ pé àwọn afárá àdìsí sọ àdìsí rí báyìí kí wọ́n náà yà tètè kó mójútó tá a kọ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ kó tètè mọ̀ yí pé kìí ṣe téèyàn fi sẹ̀sì tí a bá ní a ah, ọ̀rọ̀ yìí fẹsẹ̀ múlẹ̀ ó sàn yìí kọ́ mọ̀ yí pé a ah, ọ̀rọ̀ ni ó lè ta kọpọlọ lóòótọ́ but ọ̀rọ̀ ni tá a gbọ́dọ̀ tẹ̀lé tí a bá ní a ah, àwọn amòfin ẹ̀sìn bí àfọkàhà wọ́n sọ pé àwọn àdìsí àwọn òrísí ṣùgbọ́n àwọn ulama ul hadith àwọn tó yẹ pé tí wọ́n jókòó tún jẹ́ sọ pé rárá ọ̀rọ̀ yìí lẹ́sẹ̀ lẹ̀ ọ̀rọ̀ ni kọ́mọ yìí pé ta lágbọ̀rọ̀ rẹ̀ nú àwọn méjèèjì àjọ ni tí a máa ń sẹ́ẹ̀tì sínú ọpọlọ ẹni tí ò bá lájọ yìí kò sí kọ́rọ̀ rẹ̀ mọ́dàrú àjọ tí mùsùlùmí máa ń ní lọ́pọlọ òun ni òṣùwọ̀n ká mọ bí ọ̀rọ̀ tá a fi tì sọ́dọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám bó o ló ṣe rí sọ́fẹsẹ̀ múlẹ̀ àbí ọ̀fẹsẹ̀ múlẹ̀ mọ́tẹ́lẹ̀ ọ̀rọ̀ sọ̀láàtù tẹ̀sí gbogbo àwọn kútùbù sunan wọ́n mú wa òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wa sallam wọ́n sọ fún ọ̀kan nínú àwọn sàbẹ̀ ṣé kí n ta ọ lọ rẹ̀ ṣé kí n bọ́n ní nǹkan ṣé kí n kẹ́ ọ rákà mẹ́rin pé.